fún ọlọ́run ọba tó láàrẹ́ ga ọlọ́run ọba tí ó tún ṣe rọrùn fún wa látún ti pàdé lóní àdúpẹ́ ọlọ́run kó gbọ́pẹ́ wa ọlọ́run kó wa ọlọ́run wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa àti wá ń wa tó ń gẹ Laylatul Qadr ọlọ́nkófè ní àti ń ṣe é kọ́dẹ̀ fún wa kọ́sọ̀ àánúwá iná wa ala kulli wa tò ní a sàrí yàbàrá kékeré kan ó náà ní nípa gbàtà ọlọ́ṣẹ́ prógámù kan ní èkó lọ́jọ́ sátidé gbàtà wa ń bọ̀ mo wá ní fídíò kan mo kàn ra bí ẹ̀ ẹni tó ṣe fídíò náà ọlọ́nkọba bá san wọlé wọ́n fi ṣe àlàyé tó kún rẹ́rẹ́ nípa ìsọkúsọ tẹ́nìkan sọ nípa àwọn sọ̀hábà nàbà Muhammad sallallahu alaihi tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáà dáadáa wọ́n ti gbìyànjú àti fèsì sí ìjẹ́ bẹ́ẹ̀ kò wọ́n ṣàlàyé ọlọ́nkọ́ sọ ojú wọn lẹ́sùn dáadáa àwọn àfáà yìí náà wọ́n gbìyànjú wọ́n ṣàlàyé wọ́n lọ Al-Qur'an wọ́n lọ èdè lárúbáwá wọ́n dẹ̀ gbìyànjú dáadáa tọ́lọ̀ ń kọ́ wọlá ikú bẹ̀rẹ̀ dùn wọ́n ládá lórí ilé tí wọ́n ṣe àtàwọn àtàwà àlékún mànà ọlọ́nkọ́ bá ṣe fún kálukú wa wọ́n sàánú iná wa wọn àti ọ̀rọ̀ wọn wọ́n wá àti sọ pàtàkì yíyanjú níbi èdè lárúbáwá síwájú kẹ́yàn tó máa ṣe àyájọ́ àǹdá láti tó alkùránì karim síwájú kẹ́yàn tó máa ṣe àyájọ́ àǹdá láti tó àwọn ọ̀rọ̀ oníṣẹ́ ńlá nábì Muhammad sallallahu alayhi wa sallama bó dẹ̀ ṣe rí náà wọ́n ti ẹni tí ọba yanjú dáadáa nínú èdè lárúbáwá pàápàá jùlọ èdè lárúbáwá àpìlẹ̀ tí bá ń jálu alukur'ani tí bá ń jálu hadith na tí ń jàtọ́ àmàrí ọ̀nà làwuyewuye tí ó máa dálẹ̀ àwuyewuye tí ó máa dálẹ̀ ṣùgbọ́n tí bàtà àwọn náà wá ń sọ̀rọ̀ lọ wọ́n wá sọ̀rọ̀ wípé wọ́n bá pèjú yẹ wá torí kí ara ìyanjú dáadáa nínú àwọn ènìyàn míì níbi èdè lárúbáwá òun ló bí ohun tí wọ́n máa ń tú nípa ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń bẹ ní sórọ́tù àárọ̀ ààyà ogójì ibi tọ́lọ́run ọba ti sọ wípé a'udhu billahi minash shaytanir rajim بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم الأبواب ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياق ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياق وكذلك الجزيز جريم الله ọní iná ìlàdé iná jágbàmù ní àyàtìna gbogbo àwọn tí wọ́n ń pè àwọn ohun àríṣàmì ọlọ́run ọba tí wọ́n nírọ́ ni gbogbo táwọn ànábì ọlọ́run ọba mú wá nínú àwọn ẹ̀rí máa jẹ́mì ìṣó nínú àwọn aṣẹ́ ẹ̀yanu nínú ọba tí wọ́n ń tí wọ́n tún wá ṣe mọ́tòmọ́tò kúrò ń bẹ̀ láti fàtàṣù làhún abẹ́wà sàmà a ní sílẹ̀ pàdánà fún ilẹ̀kùn sámà járe a ní ṣe kalẹ̀ fún ẹ̀mí wọn ò ní ráàyè gún sámà ọ̀rọ̀ tọ́pọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ bọ́lá lọ ọlọ́run á ní wá láyẹ́dẹ́ olóòrùn àlèjànátà ọlọ́run wà láyẹ́dẹ́ olóòrùn àlèjànátà ṣàtà yàlẹ́jà àlèjà málòun ìsàmì ọlọ́run wà níwà àlèjánà títí tí àlìjámàlù tí ó fi gba ojú ihò ìdí abẹ́rẹ́ kọjá kí la máa ń kìbọ ojú ihò ìdí abẹ́rẹ́ òwú oyin pé òwú okùn la máa kìbọ ṣe látara bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ti ṣe àpèjúwe kéèyàn má jìnnà tó kù nínú èdè lárúbáwá kó máa tú àlìjámálù ń bẹ̀ yẹn sí jámálù táàmù kí ni táàmù tí ń jẹ́ jámálù ràǹkúnmi wọ́n ní rárá wípé eléyìí tó lálàáfíà tó bá nu tẹ̀síbíwù tó wà ń bẹ̀ yẹn mú eléyìí tí wọ́n pè ní tẹ̀mùsílì tó bá ìtumà tí ó bá làákà yìí mú òun ni pé okùn ni ṣé ara ìtumà àlìjámálù ni okùn wípé okùn lọ́lọ́wọ́n bá gbà lérò mẹ́ nítorí wípé kódà wọ́n sọ wọ́n ní okùn tí wọ́n fi dè màálù wọ́n ní nítorí wípé okùn lọ́jọ́ òwú tá a ti ìbọ̀dí abẹ́rẹ́ tòwáyì ìjọ ní ràǹkún méjì nǹkan tí máa ń wọ̀dí abẹ́rẹ́ débi kí àwọn àfi ṣe àpèjúwe so bí wọ́n ti nǹkan tí wọ́n sọnù ní ṣókí ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹni ọba ní àlè jámánù tó ní ara nkúmi ni ìjọlọ ọba ń sọ bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣe déédé àbí ò ṣe déédé kí a ní àlè jámánù yẹn ọkùnrin nítorí pé òun lójú ẹni tí ọba fojú òfin egèwó ó wà àpílì ó bá làákà ìlú ó wà pínlẹ̀ làákà ì ju pé ká ní ràkùnmí ìyẹn nígbà tí mo wá gbọ́bẹ̀ yẹn mo bẹ́ẹ̀ ilé sì ṣe bá ó sì ṣe díẹ̀ o mi ò wá fi bẹ́ẹ̀ kàkó ṣùgbọ́n lánàá ká kí á sáàmù mo wá rí ẹnìkan tọ́wọ́n náà wá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn tó tún wá ń ní sáìdì bẹ̀yẹ ìkẹyà náà kódà mo ndị ẹnìkan tó ní àkálò gáàmà ní wípé àlìjámálù okùn ní pé wọn a máa tú sókùn ni oògùn ní ni síra mi láéláé okùn ló wọn máa tú sí ah, wàá ò pé ibi yìí ní ìjà ṣe rí títú bó ṣe pàtàkì tó kéèyàn ó nínú èdè nìkan ṣe gbé ara lé láti tó Al-Qur'an èdè nìkan ṣe gbé ara lé láti tó Al-Qur'an tó bá ṣe pé èdè nìkan ṣe gbé ara lé tẹ́yìn bá yanjú ń bẹ̀ láti tó Al-Qur'an ni kò sẹ́nìkan láyé nìkan tí ó yanjú tó àwọn sàábì Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam èdè lárúbáwá èdè lárúbáwá tìlẹ̀ gẹ́gẹ́ wọ́n sọ ń gbà náà síbẹ̀síbẹ̀ nǹkan míì máa ń wá nínú alukur'ani tí wọ́n fi èdè wọn gbọ́ yé ṣùgbọ́n tó yẹ kí àgbọ́yé yẹn kọ́ lọ́lọ́run gbà yọ. ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ti hadith tó gbajúmọ̀ tí àwọn sọ̀hábà wà bá nílùú àmùsàmù gbàdọ́ lọ sọ àyà sọ́tò làdà ọlọ́ ní àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo tí wọ́n wá fi àbòsí kankan bó ti ọmọ tí wọ́n dápọ̀ mọ́ ìgbàgbọ́ ọlọ́ ní àwọn ènìyàn irú àwọn ènìyàn bẹ́ẹ̀ àwọn ni ó ní àwọn ni wọ́n sì mọ̀nà ẹ̀rí tí àbòsí ti di sí lárúbáwá tani wa sàbòjì fúnra rẹ̀ nù wa bẹ́ẹ̀ wọ́n wá bà náà nìkan làágbé ara lé láti tó alùpùpù áàyè àjọyọ̀ wọn Yorùbá lálàáfíà ṣùgbọ́n anábì tẹ̀sẹ̀ wá kọ́ rẹ́pì àjọyọ̀ ń pè rárá àjọyọ̀ ntọ́lọ́wọ́ bá ń sọ níbẹ̀ mu ìyẹn ni èmi ò fi gba gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ níyànjú wípé láyé òde òní tí íńtánẹ̀tì ti jálura wọn pàápàá jùlọ lọ́pọ̀lọpọ̀ gánú ẹni tí ń pera rẹ̀ ní ọmọ tó wù súnà kò ní àṣàjẹ wípé kí là máa ń gbọ́ kẹ́nìkan bá sì kí ẹnìkan bí irú rẹ̀ tó náà ṣe ń súnà kí ó sọ ní sàlàfíà tó bá kọ̀rẹ́ǹtì káàrí pé ó kọ̀rẹ́ǹtì pẹ̀lú nǹkan kan tó súnmọ́ òdodo tàbójò òdodo àwọn èèyàn ó máa ṣe náṣìrò rẹ̀ àwọn tí wọ́n wà lórí súnà ló tún máa ṣe náṣìrò rẹ̀ ìgbà tí wọ́n bá wá ń ṣe náṣìrò rẹ̀ wọ́n à ní bojú wo bí ẹni yìí mà ti lè lànà míì tó ṣe ní ẹgbẹ́ irun tí ń kọ̀rẹ́ǹtì tàbí kò jùlọ wà ní máa wò wípé à ẹni tí mo máa ń ṣe náà ṣírò rẹ̀ nífẹ̀ẹ́jì mi yìí tàbí ní pílátífọ́ọ̀mù mi mo máa ń sọ fáwọn èèyàn pé ká máa gbọ́rọ̀ rẹ̀ mọ́nú ṣé nínú ọ̀rọ̀ tí ń sọ tí fi ń kọ̀rẹ́ ẹ̀tẹ́ ni ó ṣàṣìṣe ṣé òun náà ti kó ṣàṣìṣe mi tó ṣe déédéé irú àṣìṣe mi tàbí kò jùlọ irú rẹ̀ ní nǹkan tí ń ṣẹlẹ̀ ń ìyẹn lọ́fàá tí mo fi wá wọ̀ wípé ibẹ̀ yẹn kákan ọ̀rọ̀ àṣàlàyé tíntì nípa rẹ̀ káàdẹ̀ ṣe ìṣàárọ̀ sí àwọn nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ tafsir ìmọ̀ tafsir ó kọjá ọmọdé èdè lárúbáwá lásán kí n máa tù lọ ó lè tútù máa tiẹ̀ fún ara rẹ̀ kọ́ padà sínú ìtumà táwọn tí wọ́n jókòó tì mọ̀ yẹn tí wọ́n tù gbogbo òun ló láwọn èèyàn tiẹ̀

àwọn tí ó jẹ́ wípé tafsiru al-Qur'ani níṣẹ́ wọn báwo ni a ti kí kódà àwọn ìfẹ́jẹ́ kékeré ìyàwó gbé wa jìnà tá a bá sọ ilé yìí tán tó bá jẹ́ pé àwọn nǹkan míì bá nìdí ká wá fẹ́ lójú á fara fẹ́ lójú ṣùgbọ́n ìfẹ́ fẹ́ lójú nǹkan ra bẹ́ẹ̀ sí ìṣàárọ̀ tìlásán alákọ̀ọ́kọ́ ń bẹ̀ẹ́ sábà máa rí pé bí àyà bá wá láti gbọ́ yé bá fẹ́ wá abẹ́nìkan fẹ́ tún nǹkan bẹ̀ inú tafsiru là á padà sí. ìyá gbogbo tíra tafsiru tafsiru tó bá dì. tafsiru tó kù wọ́n ń tọ́ lẹ́yìn jámẹ́ olùbáyà wọ́n ń tọ́ lẹ́yìn àwọn eléyìí tó kù ń tọ́ lẹ́yìn tó bá rí bàbá wọn òun ọ yàtọ̀ sí gbogbo tafsir ọ yàtọ̀ sí gbogbo tafsir bí bá ń tún nǹkan kan yóò ṣe ìsinájú rẹ̀ sáwọn tó gbà wá lọ́wọ́ rẹ̀ nílẹ̀ fi jẹ́jẹ́ kí ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tíra ìpìlẹ̀ tá a lè ṣẹ́rí sí tíra rẹ̀ mẹ́mẹ́ ẹni tí máa ṣe tafsiru al-Qur'an pẹ̀lú sánàdì tó bá sọ pé ibùnú àbáṣì ó tú àyà kan bákan yóò mú sánàdì tọ́dọ̀dọ̀ rẹ̀ wá tọ́ba ní ibùn Mas'ud radiyallahu anhuma tọ́ba ló tún kankan yóò mú sánádì tọ́dọ́dọ̀ rẹ̀ kó tu wá wàhákàdà wàhákàdà ìyẹn lọ́bi jọ́jà pé tafsiru kankan ò bá tafsiru rẹ̀ gbogbo wa ń lọ nù tafsiru rẹ̀ lọ mú mi àwọn tafsiru mi náà ń bẹ táwọn náà ní àwọn ibi tí wọ́n ti gbìyànjú tí ò sí fọwọ́rọ́ sẹ́yìn mọ̀rọ̀pálá yẹ̀ díẹ̀ tẹ́kẹ́tọ̀ bá kánú rẹ̀ ó tún fà ó tún fi rọ̀ lẹ́gbẹ̀ẹ́ sọ́rí ìgbẹ́jọ́ lọ sọ́dọ̀ àlìmáàmù Tabari báwo ló ṣe tú hatta yàlíjà lìjámánì kì í sàmẹ̀sì àwọn kálímà bọ́yá ohun tí wọ́n ń sọ wípé ọkùnrin ṣé òun nìtumọ̀ rẹ̀ ni àbí àlìjámánì sáfẹ́ràn Ibn Jarir At-Tabari rahimahullahu ta'ala agbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lati bí wípé sẹ́mọ̀ ní pé àwọn ọrụ náà Al-Qur'an àwọn akụrụ wà máa ká lóríṣiríṣi ọ̀nà síbẹ̀ náà ibẹ̀ kọ́ síbẹ̀ náà kọ́ kàbá kan tẹ́lẹ̀ mi ò kàbá mi kí kàbá kan. kíkà bá mi a máa nífẹ̀ẹ́ tì lórí ìtumọ̀ rẹ̀ يخادعون الله والذين آمنوا وما يخدعون ọ̀lọ́kọ́mà lọ́pọ̀lọpọ̀ àmà ṣùgbọ́n àmì ìkà ní wà máa يخادعون kọ́dà àti kọ́dà ayàtọ̀ síra síbẹ̀ náà ẹ̀bẹ̀ kan فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون wọ́n lọ́jọ́ ajímọ̀ tọ́pọ̀lọpọ̀ mọ̀ ṣùgbọ́n yóò ká zùlé mú nàná mẹ́lẹ̀ bá a bá padà sínú fáti àgán alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki maliki lọ́jọ́ àwọn àyàtọ̀ yẹn ó ní àwọn ohun tí wọ́n bá dí ó láwọn tó súnmọ́ ṣùgbọ́n gbogbo wọn kò rọ́ọ̀hùn mẹ́wẹ̀ẹ́ wá pátápátá tó yẹ káwọn ni wọ́n ka àyìnkìrọ́ àtòlùmọ́tàwà àkìrọ̀ yọ máa ń sọ pé àyìnkìrọ̀ àtò àyìnmọ́tàwàkìrọ̀ kìrọ̀ àwọn mẹ́wàá kábẹ̀rẹ̀ látòrí náà fi kálọ́ máa parí rẹ̀ sọ́dọ̀ ọlọ́kùnrin bàjọ́ àná àwọn mẹ́wẹ̀ẹ̀wá kò sí ẹni tọ́ka gbólóhùn àlìjámàlì ní nǹkan mí ìlú jámàlì rẹ̀ kí ẹjọ́ nǹkan ní wọn kọ sọ́wọ́n jámàlì ní gbogbo wọn tà ṣàtà yàlíjàlè jámàlì ní gbogbo wọn tà kò sí ẹni kan nínú gbogbo wọn tọ́ka nǹkan mí tó bá ti rí bẹ́ẹ̀ ìgbà tí ò ti sí ìyàtọ̀ àwọn ohun tá ń lọ mà dákùn gbé bọ́ta jàre ìgbà tí ò ti sí yàtọ̀ níbi tí wọ́n kà àti gbé ìyàtọ̀ wọlé níbi ìtumà yóò yìí náà lé ní ìrọ̀fẹ́ sọ yìí àìsí àti gbé ìyàtọ̀ níbi ìtumọ̀ wọlé ó gbọdọ̀ jẹ́ kẹ́límà tó lè túmọ̀ oríṣiríṣi tó wáyé pé kẹ́límà kan nínú èdè lárúbáwá tó lè túmọ̀ oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn lè tú sóríṣiríṣi tó túmọ̀ tó túmọ̀ sí mọ̀rọ̀pálá ìbí tí ìgbàtọ́lọ̀ ní àkànnà mọ̀mọ̀rọ̀ mọ̀sánsẹ̀rọ̀ kárọ̀ ti ní ọ̀rọ̀ kọ̀sùwárọ̀ kọ̀sùwárọ̀ ìtumọ̀ oríṣiríṣi lónìí tẹ́ẹ̀bá lẹ̀ lọ wò tí ma tẹ́ẹ̀bá lẹ̀ wò tọ̀ síìrù oríṣiríṣi ìtumọ̀ láì tí wọ́n tù sí torí pé kẹ́límà yẹn gángan ó ní ìtumọ̀ oríṣiríṣi wà láìrì ìdá asáàt oríṣiríṣi ìtumọ̀ àwọn ó tù sí torí pé asáàtà ó ní ìtumọ̀ tọ́jà ọ̀kan rẹ̀ mo rò pàdé ayé mi ti yẹ tí ìyàtọ̀ bá ti sí níbi tí wọ́n ké kì í sábà sí yàtọ̀ níbi táwọn àfọ onítọ̀sí ròótù àyàfi tó bá ṣe pé kẹ́límà bẹ́ẹ̀ ń túmọ̀ oríṣiríṣi ìtumọ̀ nínú èdè lárúbáwá ṣé ọ̀rọ̀ mi nì sóyẹ wá tọ́yìn ẹ wá já lọ sọ́dọ̀ alìmáàmù Tabari rahimahullahu ta'ala ó ní wà á mẹ́lẹ̀ kọ́rọ̀ àtù dámù kọ́rì ẹ̀dìmọ̀ pé jámù rẹ̀ tó bá dijọ́ sí fà pààlà hàn ó ní wà ámà ìlànkọ̀rọ̀ átù min jami'il amsari ẹgbẹ́ bó ti sọ min jami'il amsari ó ní gbogbo ìlú islam pátá tí wọ́n jẹ́ àwọn ìlú tó làjú islam wà tó ṣe pé bẹ́ẹ̀ làwọn sọ̀háàbà tí wọ́n padà jẹ́ pé àwọn ọmọ akéwu wọn ọmọ akéwu ọmọ akéwu wọn là ń fi kẹrọ áàtì tì sí lónìí gbígbé bẹ̀ẹ̀ wọn lójó jẹ́ pé ẹ̀kọ́ Al-Qur'an àwọn ìlú yẹn ló ti pàtà ó ní fa iná ha kọ́rọ̀ àtìkọ́wòláhù fi Samuel Khiyafi bí fàkì sí Samuel Khiyafi lójó wọn kà wọn fọ́fọ́ sí inú bí Samuel wọn fún ní pàtà wà á jùmọ̀ á ẹnu àwọn akọ́rọ̀ àyíwá kò bákan náà ilé tí ń lọ bá ọ̀rẹ́kẹ́ tí mo ní ṣe kó yín mọ́ àdínà kan wọ́n ájùmọ̀ aláàkẹ̀rọ àkèlè jámàlì gbólóhùn àìlè jámàlì yẹn ẹnu wọn kò kò sí kìlá fún bẹ́ẹ̀ bifatihil jimi wẹ̀lmẹ̀ bifatihil jimi wẹ̀lmẹ̀ jíìmù yẹn wọ́n fún fata jíìmù fata já mímù yẹn wọ́n fún fata mímù fata máa ó di àìlè jámà wọ́tọ̀ fífi dáadìí tó bẹ́ẹ̀ náà ni mímù yẹn wọ́n á ṣe tẹ̀síbíìlù rẹ̀ wọ́n á fa kọ́là rẹ̀ bí tẹ̀síbíìlù kìí ṣe àlìjámàlì sálàyé méje ní ti ń sọ ń bí àlàyé tó padà ń bọ̀ ṣé ní tí mo sọ yẹn sọ yé wa báwọn lẹ́yìn tó sọ ìyẹn tán ọ sọ nǹkan míì tá ń padà bọ̀ wà bẹ́ẹ̀ tàbí ẹ̀jẹ̀ ń kó sọ papọ̀ mọ́ra wọn ó ní wàá mọ́bùnà àbáṣe ṣùgbọ́n ibùn abbas wà ikirima wà sa'id bin zubayr fa innahu hukiya anhuma àwọn kan gbà wá látọ̀dọ̀ wọn àwọn kan gbà wá látọ̀dọ̀ wọn ẹ̀rì kò ti ṣe tọ́jú sánà jù wọn ó dẹ̀ ti lọ sí ìgbọ̀tẹ̀mùrí ìlú wọn ìrùkọ́ láyé ń tẹ̀ hukiya anhuma sí ìgbọ̀tẹ̀mùrí ìlú làwọn afọ́ àmọ́ kọ̀sọ́ pé hákàá tó bá sọ pé àká yóò sọ pa ìlú ṣìkáyà rẹ̀ sáńtẹ̀lẹ̀ mu annahum kánú yẹ́kọ̀rọ̀ púnà zálíkà wọ́n gbà wá látọ̀dọ̀ wọn kí wọ́n máa ń kà ní wípé alìjùmọ́lù hatta yalija alìjùmọ́lù jùmọ́lù sáàjọ́ mi àlàyé mọ̀ wá bẹ̀rù ó níbi dọ́mìlì jí ní wátẹ̀ṣì alákìláàfin fi ìdáríkà àti àyídín wọ́bìn àbáàfin so yóò lórí ìkìláàfù tó tún bẹ lórí rẹ̀ látọ̀dọ̀ Sa'id bin Jubayr àti ayé Abdullahi bin Abbas radiyallahu anhuma tó jàfà sọ̀rọ̀ mi yẹn tó ń yé wa máa ọ̀rọ̀ ta ni yẹn ẹ tẹ̀lé mi ọ̀rọ̀ ìmáàmù bọ́ bá rí nínú tẹ̀síìrù rẹ̀ jámẹ́wò ìlẹ̀bàyà sóyé káàdẹ̀ lóhun ní ìmáàmù àwọn onítẹ̀síìrù ṣé n tí mò ń sọ yẹn sóyé wa mọ́ mo fẹ́ jẹ́ ká mọ̀ tẹ̀lé nípele nípele ọjọ́ ìṣẹ́ wọn ni. ó ní fa amẹ́lẹ́dé náà kọ́rọ̀ ohun bìlì fàkì nínú àlùfáàfáì wọ́n tọ̀kì. ó ní àwọn tí wọ́n kà á pẹ̀lú fàkà níbi ara méjèèjì eléyìí wàtàfẹ́ tí wọ́n àti fi mú ìmù yẹn ní ṣájà tí wọ́n kà ń jámọ́lù àwọn wo jẹ̀mí òkúrọ̀ ìlànsọ̀ ẹ̀dì bá jẹ̀mí òkúrọ̀ ìlànsọ̀ ṣé wàá rà wọn kúrọ̀ ìlànsọ̀ yìí àwọn lọ́mọ tí wà wọn sàábí tí wọ́n kà náà tí wọ́n kọ́ kúrọ̀ àyìn lọ́dọ̀ àmì ṣe ìjọba àwọn ọlọ́mọ akéwú àwọn tani àwọn sàhábà náà bá Muhammad including Ibn Abbas including Ibn Abbas ó túnmọ̀ sí pé wáyà tó tà wá lọ́tọ̀ọ̀dọ̀ Ibn Abbas náà sáà tẹ̀lé mi ó nìyẹn ẹjá àwọn tẹ̀síwájú Ibn Jarir tọ́bá wá sọ pé fa innahum wajjahu ta'wilahu ila al-jamal ma'ruf ó nígbà tí wọ́n tù wọ́n tù ìtumọ̀ rẹ̀ sí jámàlù tààfin nínú ìhun kọ́ ìjà lọ́dọ̀ àwọn àfá onítẹ̀síìrì Al-Qur'an lè pé ń tá a bá mọ̀ tún mọ́ rẹ̀ nínú ìdí lárúbáwá la ń tú Al-Qur'an sí kìí ṣe pé ìtumọ̀ kan tó ṣe pé tá a bá gbọ́kẹ́lì màkà kò ní sáwá sínú làákà ìwà ó jìnà rárá láti lè tú Al-Qur'an sí ìtumọ̀ tó jìnà àbùkátà sáwọn kan mi sálàyé mi ti al-ma'na al-mutabadiru min tó lè wà munasib ńlá mú tú alukur'an lidhalika qala fa innahu wajjahu ta'wilahu ila al-jamali al-ma'ruf jámàlù tá a ti mọ̀ mo rò pàdà yìí mi ti yé jámàlù tá a mọ̀ ẹranko ní jẹ́ bẹ̀ èyí tí gbogbo kò rọ́wìlà ń sọ́ọ̀rì sí kà mọ́ وكذلك فسروه وكذلك فسروه يعني ليس تفسير بينه ọwọ́ abẹ̀rẹ̀ sí ní máa mú sánàdùá lọ́dọ̀ àwọn tí wọ́n ti bẹ̀ nínú àwọn tó sọ pé Abdullahi ibn Mas'ud di mẹ́mbẹ̀ ọdí Allahu ta'ala ó dẹ̀ mú sánàdùá lọ́sọ̀dọ̀ rẹ̀ tààlà Abdullahi ibn nígbà tí ó ó ní lè ibùnú nàákọ̀ ṣe gbé òkè ẹ̀mọ́ níbo mi ó ní záwùdù nàákọ̀ ó ní akọ rànkúnmí ní jẹ́bẹ̀ akọ tó jẹ́ kọ fáàbù táàbù bí olóòní jẹ́bẹ̀ ohun tó tún yẹ ó ní alhassan albasiri yìí nínú àwọn tàbí yìí ohun tó tún yẹ ó náà sọ wípé alìbàáyìrù alìbàáyìrù ní jẹ́bẹ̀ àyè rànkúnmí ohun tí wọ́n tún yẹ ó ní àbúlé àlì

ẹ dákun ṣé alìmọ́mù tó bá rí alayhi rahmatullah só jẹ́nà ní èdè lárúwà àbí ọ̀jẹ̀mú ẹ̀ dáhùn ó jìnà pọ̀ kódà àwọn onílọ́wọ́ tí wọ́n jù bóun tàrí yí lọ́wọ́ àtúmọ̀ṣẹ́ lọ́dún fáwọn mìíràn tẹ̀sí wọn nígbà tí wọ́n bá sábà lọ wo bẹ́ẹ̀ ẹwàjá gbọ́ in tó sọ fáínà tí tó bọ́sọ̀ dẹ̀ lónìí fáínà di máa kẹ lẹ́yìn ọ̀rọ̀ tó pọ̀ lẹ́yìn kíkó lè wá kíkó lè wá kíkó lè wá ó ní wàsọ̀wáàbù mínà tìrọ̀ àtùkì ìdálìkà ìdáná ó ní tó wọlé nínú bá àti kégbóló yìí lọ́dọ̀ wa lọ́dọ̀ tiwa máa lè yí kọ́rọ̀ àti àbùsọ̀rọ̀ tí ẹ̀mọ̀ tí èyí ògbọ́dọ̀ ní choice mi ìdójú bá wọn ní ní tí àwọn àfọ́ onípọ̀rọ̀ á ní ohun tí wọ́n ká ní ti hátà yẹ́lì jàlìjà màlú sóyè bá ó ní pé lẹ́yìn tó ṣàlàyé rẹ̀ pípọ̀ nípa ọdún kankan ó ní lè anna àlìkẹ̀rọ àti mùsùlùmí rọ̀ nkẹ̀rọ àtọwọ́ àtọ́ gbajúmọ̀ látọ̀dọ̀ wọn fi ẹ̀kọ́rọ̀ àti àmsọ̀ ṣàlàyé rẹ̀ tí ẹ wá máa dán tó mi kún ó ní wà bọ́ ìrù dá ìzìn kò lẹ́tọ̀ mọ̀kọ́ láfàtúmọ̀ já àti bíhì hujja nítí hujja bá wá lórí rẹ̀ tí yẹn wá léyàn fẹ́ yapa rẹ̀ kò dáa muttafiqatun alayhi mina al-qira'a tó ṣe pé gbogbo àwọn kìrọ̀ àtọ́ wá orí rẹ̀ náà ló tún ló tún dá lé tẹ́nu wọ́n sì kò lórí ẹjọ́ ìṣẹ̀lẹ̀ láàbù sọ́rí ẹjẹ́ ń dá ọ̀rọ̀ ti ẹ̀dúró bá mọ̀rọ̀pá láyé mi dé so ó um, padà sọ wípé tó bá rí bẹ́ẹ̀ tá a bá àti ń bẹ̀rù a jẹ́ wípé àtà ẹ̀lẹ́jà ìjàmọ̀ ni kí wùlú jù kí n kà wọ̀ bìkan ìdáfin ẹ̀ lẹ̀ ẹ jẹ́ ń bọ́ sọ́dọ̀ mọ̀fà ṣerú mi ṣùgbọ́n sáà ń tẹ̀lé ni ṣé jẹ̀rí rẹ̀ bá rí ọjọ́ èdè lárúbáwá àbí sọ́gbà سمع يا رسول الله ابن كثير يا رسول الله ابن كثير ابن كثير عليه رحمة الله من هو قوله ولا يدخلون الجنة حتى يلج الجمل بفم الخياطة هكذا قرأه الجمهور يقرأ فاتك هذا وفسروه اسفانكم من التفسير لهم ìtẹ̀sílẹ̀ ẹ máa lọ wàfàṣàrúhù bí annahulbàyè wàfàṣàrúhù bí annahulbàyè wọ́n ní pé ràkúnmí ní jẹ́bẹ̀ sáàtẹ̀lì wọ́n ní kí ní jẹ́bẹ̀ ràkúnmí ní jẹ́bẹ̀ kọ́ọ̀lá bínú mas'ud wà lè jámàlú bínú náà tó fi ọ̀rọ̀ tá a ti sọ lẹ́ẹ̀kan nínú ìwáyà ní zawjun náà kọ̀ àwọn náà kà tí wọ́n tu bẹ́ẹ̀ wọ́n kà wọ́n wá mo rọ̀ wípé a rí wípé ohun tí múnú tẹ̀sí ìrìnà sọ ó aláìmọ́ tí é bọ́nà jàrí rẹ̀ pọ̀bára àbí aláìmọ́ sọ́yìn ẹjá lọ sọ́dọ̀ àlèmọ́ mọ̀ kò tóbi ẹ̀rì tó gbogbo àwọn tíra yìí ìrọ̀gbẹ́ ní kókòrò rẹ̀ ní tọ́lí bọ̀lẹ̀ ilmi tí ò ní mọ̀ àwọn tíra ilé ní tíra tó al ó ní wàlìjámálú mínà tìbìlì wàlìjámálú mínà tìbìlì níbẹ̀ ní tafsir rẹ̀ kọ́ọ̀lá alfarọ́ alfarọ́ nínú àwọn àfọ́n lóga tó yẹ jù ó ní alìjámálú záwùjù náà wọ́n náà tó mọ́rí mas'ud wa gbọ́dọ̀pá agbámiyé wọ́n wá fi nǹkan kan kún fi nínú tafsiru rẹ̀ àwọn míì náà àwọn ní tafsiru náà sọ ṣé ẹ rí ẹnìkan ó bi abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu léèrè wípé alìjámọ́lì nínú ayé àyàn kí ni túmọ̀ rẹ̀ ah. abdullahi ibn Mas'ud wà wò pé irú béèrè wo ní bí òun lè ṣé ẹnìkan lè pẹ̀lú ààrẹ ńlá rúbá kọ́mọ̀ tí wọ́n yìí mo rò pálá yẹn ti ẹ̀ẹ́dẹ̀ ń kọ̀rọ̀ yẹn jáde láti inú tafsiru kọ́ báyìí wọ́n ní wákàtá kọ́ọ̀lá abdullahi ibn masaudi rọ́bì ọlọ́wà ní bí abdullahi ibn masaudi náà fi tún lámà sọ ilà ánì jamal ìgbà tí wọ́n bí léèrè rí pé kí ni túmọ̀ jamal fàkọ́ọ̀lá huwa zawju náà kọ́ ọkọ̀ abúrànkúnmi ní jẹ́bẹ̀ ka annahu man sa'ala lójú rẹ̀ ó ní aláìmọ̀kan ó ní máa sálàyé nìké kí lè rí tó fi rí wípé aláìmọ̀ta ni torí pé sàálàhù á máa yàrí fòhùn náà sí jẹ́mí à ní tí gbogbo àwọn èèyàn mà ló wá ń béèrè ń parẹ́ ṣé ìtumọ̀ mi yàtọ̀ sí lọ́dọ̀ ẹ̀rọ ẹ̀ tẹ̀lé mi ń tẹ̀lé mi ṣé ṣe kódà ọ sọ wípé kò sí

ibùn kẹsí yìí náà padà sọ ìwọ̀n ìpàdà síbẹ̀ abdullahi ibùn abbasin kìrọ ẹlẹ́kejì tán fìtì sí mu ibùn jẹ̀rí ní tọ́ba yìí náà sọ máa padà síbẹ̀ mọ́ afẹ́ màmá lọ mẹ́lẹ̀ yìí wá wọ́n ní àlìtàṣà ẹlẹ́kejì sàmáṣà yìí tó ṣe náà kọ́ nítorí pé gbogbo ẹni òpera rẹ̀ ló ń lọ́gà mọ̀ pé àjà onílọ́gọ̀ ni samarshal mọ́dẹ̀mọ̀ wípé àwọn tí wọ́n ń tún nǹkan ní ìlọ́wọ́ mọ̀ wípé ààrùn ah, samarshal kò sí èméjì rẹ̀ ẹ̀wọ̀ kí má bàa rojọ́ púpọ̀ ó náà lọ mú ìgbà wá tí wọ́n mú wá látọ̀dọ̀ àbílẹ̀ ìbùn àbá àtìmẹ̀wá ó sọ wá sínú rẹ̀ ó sọ gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà náà òun náà padà síbi wípé àlìjámánì làkúnmi mo rò fọ́ọ̀rọ̀ ń parí àbí ọ̀parí òun náà lọ síbi wípé kẹ́ni àlìjámánì làkúnmi ní ń jẹ́ bẹ́ẹ̀ sọ àgbọ̀ mi yé ṣùgbọ́n lábẹ́ tiẹ̀ wọn láti wá gbé àwọn nǹkan kan wọlé ìgbà tó ń fẹ́ bẹ̀rẹ̀ olófin bẹ̀rẹ̀ àwọn tí wọ́n kà ní àlejò mọ́lì yẹn èyí tó gbajúmọ̀ nínú kìrọ́ àwọn ni àlejò mọ́lì tàbí àlejò mọ́lì àlejò mọ́lì àlejò mọ́lì nínú kan fún mímu yẹn ṣáda tàbí kan fún ní àwọn tí wọ́n fún sọ̀kún kan wà bọ́ ilé ìtọ́jú ajúmọ̀ di méjèèjì fún àtẹ̀lé mi ṣẹ̀wárí àlejò mọ́lù yẹn òun ló túmọ̀ okùn kì í ṣe àlejò mọ́lì ẹ̀ ń tọ́sọ wípé okùn lọ́lọ́wọ́n bá kọ̀sán tó tù yìí gbogbo àwọn tí wọ́n jẹ́ tafsiru wọ́n gbàtọ́ pé lórí lóbọ̀ ni wọ́n fi tù kankomira wọ́n ti sùn mo ti lé tẹ́lifíṣí mẹ́tìrọ̀pù ti wáyé àjẹgbọ́dọ̀ kọ̀rẹ́ẹ̀tì torí pálíkọ̀ àánú lélẹ̀ pẹ̀lú our due respect fẹ́ni tó sọ bẹ́ẹ̀ torí a máa ń pa dàlàdàlẹ̀ ní kọ́lọ̀njà wa náà dàgbà ṣùgbọ́n àpẹẹlẹ wa fàgbàlagbà kò ní ká gba tágbà bá sọ tí kò tí kò bá ṣe déédéé ṣùgbọ́n a sọ karama wọn fún àyàpọ́nlé wọn tó àhùn ah, ah, ìgbàlagbà ni wọn ẹni àpọ́nlé ni wọn onímọ̀ ni wọn à nípa bùkù ṣùgbọ́n eléyìí tí wọ́n bá ń ṣi tí ọ̀bá lànà tó lálàáfíà mú nǹkan mm, mm. àwọn náà sì ń sọ pé ká má sọ̀rọ̀ àlejò amálù èyí sí okùn o àlejò málù òun lókun fẹ́ni tí ọba tuntun sí nǹkan mi ṣẹwárí okùn yẹn gan kì í tún wá sokùn màálù ní sokùn màálù ta ló ti gun ṣífẹ́ yìí ni a máa ń tẹ̀lé kù ta ló ti gun nínú yìí ẹjọ́ ẹ̀yìn tẹ́ járe èkó ẹ̀yà lọ ẹbá ti dájà ẹbí lọ gun fẹ́rí lọ sí Ìkòròdú ẹgbẹ́ náà gùn rí lẹ́ẹ̀kan mo ti ní ìyẹn bá gùn èrò àjọ ń pè mí kí n tún wá gùn mo ní ìgùn mọ́ ẹ̀ẹ́rì tí ẹ̀kọ́ fẹ́ rí yẹn ọkọ̀ ojú omi sẹ́rí ọkọ̀ ojú omi ibi tí máa ń páàkì sí kó mi ọmọ bá a gbé lọ okùn ní amásílẹ̀ wọ́n á ṣe okùn kan tó ń sì gbàngbà báyìí táwọn sọ pé bẹ́ẹ̀ ni àlọ́run sẹ́rẹ́ sí rárá wọ́n á fi kọ́ bì kan tí o bómi bá ti wulẹ̀ kọ́ máa lómi ò ní lè gbé lọ nígbà tó bá fẹ́ ṣí tó bá fẹ́ kó mẹ́ẹ̀ ní máa yọ okùn yẹn ní mọ̀ adé okùn yẹn ní jẹ́ jùmọ̀lì mọ̀rọ̀pá láyé mi ti yé bákan náà wọn a máa kí jùmọ́lù sí ìgbà ṣe ẹ̀mọ́ tí ń jẹ́ gbà ìgbà tí àwọn onábẹ́gun ọ̀pẹ tí àkókò lòun náà wà rìn ìlú rébérébé wọn ni àwọn akọ̀pẹ máa ń lò ṣe ìgbà tí wọ́n fi gun ọ̀pẹ jùmọ́lù náà lòun náà mọ̀rọ̀pálá yìí mi ti yé tọ́yìn ìyẹn òun ni ẹ́ẹ̀rì gbogbo àwọn tafsiru náà wọ́n sì mú wa wọ́n àti jámánù nínú tafsiru sí òkun gbogbo wọn ni a sọ wípé àwọn kan kà ní àlejò mọ́lù tàbí àlejò mọ́lù ìyẹn ni wọ́n tú sókùn wọ́n ni alhablu alawaliyo okùn tó nípa mọ̀rọ̀ bá ara mi pé okùn tó ṣe tó nípa ṣùgbọ́n ọ̀rọ̀ kan bẹ tí àlùkàṣà tí sàmáṣàrí sọ ń bẹ̀ tó ṣe ìsinádùn rẹ̀ sí fún Abbas radiyallahu anhu olóòṣìbọ̀rọ̀ ṣègbésẹ̀ mọ̀ káàrin èèyàn tí ó bá ti ní nǹkan kan tó bá sùn tí wọn ibẹ̀ wọ́n jù sí ọ̀rọ̀ ni wọ́n mú kọ́dà bẹ́ẹ̀ni oyè kọ́sọ̀ ẹlòmíì kan yóò tún ṣe ìsinádùn wípé kọ́dà lọ́wọ́ sàmáṣàrí nǹkan báyìí ló ti sí àwọn jàbùsí ìrù sọ̀bá àwọn jàbùsí ìrù wọ́n mú ọ̀rọ̀ yẹn wá gẹ́gẹ́ bí àlàyé tó yẹ ká mọ̀ pé ń bẹ ni wọ́n à ń sọ pé òun ìtumọ̀ tó lálàáfíà mo rò pé ẹjọ́ yàtọ̀ sọ́ra láàrin méjèèjì ẹ lọ mà yí pé wọn a máa tu báyìí náà o ní ìbámu sí tí wọ́n gbà wá lọ́tọ̀dọ̀ àwọn ẹni báyìí o ṣùgbọ́n kì í ṣe tùmọ̀ tó lálàáfíà ní tó gbé dénú tíra tẹ̀sí rẹ̀ Samakhshari sọ wípé Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní pé ọlọ́run sára yìí mẹ́tẹ́ wípé ó nà kọ́dà ká máa sọ wípé ràǹkúnmí ni ah, irú tẹ̀síbí ìwò wa nù ọlọ́run lè ṣe irú tẹ̀síbí ìwò wa. sára yìí mi yẹ ohun tó súnmá kí ẹni tí ń sọ kókùn ní rí nù kí wá sáwọn nìkan àwọn bí náà sọ bẹ́ẹ̀ tí wọ́n jọ mọ̀ lárúbá táwọn afọ àti fọ́ wọn lẹ́nu pé ẹ̀ pa ni wọ́n lẹ́nu. mo rọ̀ pé agbọ́n mi tẹ́bá wá lọ wo sàmáṣàrí gángan nínú àríkàṣá o gángan wá sọ wípé bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ ó ní bẹ́ẹ̀kọ́ pọ́lẹ̀ tí ó yé wa wípé kìrọ́ àtọ́gbajúmọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ yẹn náà ló lálàáfíà ó dẹ̀ wà awúkọ́ à ìtumọ̀ rẹ̀ gán wọra jù túmọ̀ kàtúnṣókùn lọ ìrọ̀pálá yìí rẹ̀ tiẹ̀ pé ìtumọ̀ rẹ̀ sẹ́kẹ́ni ọwọ́ ra ju sí ká tó sọ́kùn lọ sálà yìí tiẹ̀ ẹ̀jẹ̀ ń sáré ka ọ̀rọ̀ rẹ̀ jáde ó ní wípé ọ̀rọ̀ tí wọ́n fi ti ṣébùnà màṣẹ owó dì wípé onírú tàṣíbò yẹn ní tí wọ́n gbà lérò ní ló bùn mú síbẹ̀ ní abẹ́kọ̀ tẹ̀síwò yẹn ó sì é ti jọra wọn dáadáa sára yẹn mẹ́tẹ́ torí pé kí tẹ̀síwò yẹn bá ti jẹ́tẹ̀ mọ̀ sí ilé gbẹ̀yẹ ló ti lè lọ síkì ní yẹyẹ bàbá yìí ó ní eléyìí ti máa ń gba ihò abẹ́rẹ́ kọjá wálìgbà irú láàyè máa ṣe lò bàbá irú àti ọ̀dọ́ wọn ra nígbà tí èsì pé ìrún ra kún mìíràn sọ sódìé ẹ wá máa jọ ti sọ sọ àbáníká gbọ́rọ̀ yìí ṣùgbọ́n àyìnà kìrọ́ àtàlẹ́ àmà kìrọ́ àtàwọn ọ̀gọ̀ọ̀rọ̀ kàwọn àwòkọ́ òun ló wọra jù sọ́la yìí nìjẹ́ òun ló di lòdù lè àyìnà sàmàlì ìbọ̀rọ̀ torí pé ihò ìdí abẹ́rẹ́ masalon fi ọdún yẹ pẹ̀lú masalaki wọ́n fi ṣe àpèjúwe fún wípé ibi tó họ́ fún nǹkan láti bàyẹ̀ ibi tó họ́ ààyè tó wọ́ fún nǹkan láti gbà kọjá ṣọlá bá sì máa lò bẹ́ẹ̀ wọ́n á ní kí ní yẹ ọkọ̀ jùlọ abẹ́rẹ́ lọ ọmọwé yẹn wa ẹni tó bá mọ̀ nǹkan dáadáa tó lè gá ìdènà lórí ẹ̀ lábá máa ń pè ní xìrìtù ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo nǹkan tó bá lè tí ò kílẹ̀ ẹ̀yẹ sáfì lọ yóò fara yẹn ni yóò sì kílẹ̀ gbogbo yẹn ní bẹ nínú alikasha ọwọ́ á ní wàlìjámọ́lù tí ó bá ṣe wípé ìdí abẹ́rẹ́ àpèjúwe ni fún ààyè tó họ́ wọ́n ní àlèjámàlù ń tè mọ́sàlù àpèjúwe ni tí ẹ̀yẹ́ sọ́mi nìjírí ká sọ wípé nǹkan kan wà ara kan bẹ̀ tó tóbi àpèjúwe síbẹ̀ náà bẹ̀ kọ́ tá a bá yọ irin kúrò ràkúnmí làtún fẹ́ mọ̀ láì sí èyí èyí bá a ṣe máa ń yọ ràkúnmí ràkúnmí fẹ́ ìlẹ́ran kó tá a tó tóbi jù ìrìn lábẹ́ ilé sọkún jọ ṣé bẹ́ẹ̀ náà ẹ̀rẹ̀ kan tọ́yì wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé ìtumọ̀ yẹn ló jiná jù torí pé impossibility yẹn ó clear nítorí àǹkún mi ò lè gba abẹ́ẹ̀ wò ní abẹ́rẹ́ láéláé tá a bá sọ wípé kìí ṣe ẹ̀rọ àǹkún mi ni wọ́n ń sọ wípé okùn ni táwọn ìbò bá padà lọ ṣe abẹ́rẹ́ ńlá tó jì rẹ̀ tóbi ńkọ́ tẹ́ ń kọ̀ fún bọ̀ ní tí ò gbòun ní kí làwọn ọsara sí tàbí tí ọ̀sára púpọ̀ torókùn a fi ń de màálù gan kìí ṣe gbókun màálù lọ́sára ìkan bẹ bí ìfẹ́lẹ́fẹ́lẹ́ ni pé abẹ́rẹ́ bá abẹ́rẹ́ ó lè gbà díẹ̀ kìí ṣe mọ̀hálù fún wípé máa tún bọ́ bá ṣe lù mí ní èròkọ agbọ́bíyé ẹmọ́ ọdún tó tún sọ̀rọ̀ ó ní wípé fàkíyìlá ìyẹn ló fà táwọn ará àfi sọ wípé láyé jẹ́ kòlú náà lè jà nẹ́ta wọn níwà jẹ́nà hátá na máa láyàkú abàdàn tó fi jẹ́ pé tí ò kọ́ sí kò ṣẹlẹ̀ láyéláyé àti tó bá ṣẹlẹ̀ lókun min wùlúdì هذا ṣàyàwáàní من wùlúdì هذا nínú kírú ẹran o bàǹtàbàǹtàrà bàǹtàrà bàǹtà yìí لا láàyà líjù tí ò lè wọ́bi tán ilá fi ìbáàbì wà àfẹ́ tí ó bá gbẹnu ọ̀nà ẹnu ọ̀nà léwọ́n tó lè kọ́ kírú rẹ wá lọ wọ ihò ìdí abẹ́rẹ́ tí ọmọ kí n possibility ẹ tún mọ́ tó náà sọ ó ní wàá níbi ní Mas'udin anyahu sòyìlà anil jamal ẹgbà wa wá látọ̀dọ̀ ibùdó latọ kí wọ́n bí léèrè pé ma ni ìtumọ̀ jamal fàkọ́ọ́lá záwọ́jú náà òkè ìwọ ọmọ jamal bí n tẹ ọkọ̀ àbúrò àkọ́mí ní jẹ́bẹ̀ istijhala ń sà torí kó rí pé ẹni tó bi béèrè yẹn aláìmọ̀kan lè jamalu mi mi tó wá dà kápẹ̀rẹ̀ àwọn aláàfà kádàbí aláìní ẹ̀ dámi lọ́n hmm? ẹ̀tùmọ̀jọ́ wọ́n ni wà ìṣàrọ̀ tà tí bùn masúdì tó fi áńsà yẹn tọ́ka sí wípé ìlà ánìyà tó lábà máàna máàna àkọ́ tẹ́kà lófin ẹwọ̀n kan kéèyàn tún léèyàn tó fẹ́ tún já mọ́lù sí túmọ̀ mí yàtọ̀ síra fún mi ní ìgbà tí èèyàn kàn fẹ́ máa la wàhálà bọ̀rẹ̀ ẹ̀ lọ́rùn torí kó ti kílíà tó ẹ dákun tí wàhálà kan wá kàn. samaksa yìí ló tẹ́lẹ̀ yìí o mọ ọ̀tẹ́sì yìí èyí tó ń tún mọ́ sábà ní pé wọ́n lọ mú ìtumọ̀ sàwọ́dí wá <laughs> kọ́ ìyàrí ìtumọ̀ ibùdó tèmi yà ìtumọ̀ àwọn sálábì ìyẹn náà ń ṣe pé kí wọ́n lọ́mọ kadà sírù rẹ̀ fi ilẹ̀ fáwọn tó tó kà tí wọ́n da àtọ́ gbẹ̀ mà. mo rò pa gbọ́ mi yé tó bá rí bẹ́ẹ̀ ìpìlẹ̀ ká ní wípé okùn lọ́lọ́run ọba ń sọ ìpìlẹ̀ rẹ̀ ní kìrọ́ àtọ̀jẹ́ ṣáàzà ṣe àti jọba kìrọ́ àtún ṣáàzà tún kì í ṣe jámọ́lù ni wọ́n tún síbẹ̀ ju mọ́lù ni kákọ́kọ́ kílẹ̀ àyẹ̀ náà ó sì kílẹ̀ àbáyé ẹjọ́ ọba fẹ́ tún já mẹ́lù sókùn takálífù ní ṣe èmi kọ́ ọmọ sọ́bẹ̀ ò lamakṣari ló sọ́bẹ̀ mọ̀rùpálá ayé mi ti yẹ ẹni ọba fẹ́ tún bẹ́ẹ̀ ní ṣe bí aláìmọ̀kan ní èmi kọ́ ọmọ sọ́bẹ̀ ìgbónú masúrúdì lọ sọ̀rọ̀ mi yé àṣìgbọ́dọ̀ wà nù aláìmọ̀kan bàbá ọlọ́wọ́n bá fáwọn ẹlòmíì ní ẹ̀bùn àgbékalẹ̀ àtẹnu dúndùn àwọn èèyàn bá gbà kàn jẹ pẹ̀lú ẹ̀ fara tẹ tó wò lẹ́bàá máa rí alùsùn nàmí náà tí ó mọ̀ tó sókun kò wọlé o kò wọlé o kìrọ́ àṣáágbà ni èyí lè kìrọ́ àfihàn lè gbàrà lé ẹ wá báńkì kan kìsáyí àlùkìsáyí tí wọn pé fún lóga ọkàn náà kò rọ ó ní ẹni tó gba ìwáyà jùmọ́lì wà látọ̀dọ̀ ibùn abbas ó ní àjẹmí mi èpè kọ̀gbọ́ lárúbáwá lójú ọmọ sọ pé jùmọ́lù <laughs> sálàyé mi dé kí àìgbọ́ lárúbáwá rẹ̀ lójú ọgbàlù rẹ̀ wá káwá má ba kátó wá fẹlẹ́ yìí kún abdullahi ibùn abbas gẹ́gẹ́ ìgbà tó ń náwó níbi ìwáyà tó lálàáfíà lọ́dọ̀ rẹ̀ ó jámọ́lù lónà àtúnṣe ṣe máa ka kọ́ jámọ́lù ẹ̀dá mi lóòrùn ṣé yọ́ máa ka jámẹ́lù àti yọ́ máa tún jámẹ́lù ṣùgbọ́n jùmọ́lù ni yọ́ máa kà sọ́pọ́síbù ẹ̀hẹ̀ ńlá fi rí wípé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn tí wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ tí ọba túmọ̀ tó tú tó bá ká yòókù mu eléyẹn láàyè sálàyé mi pé bẹ́sì sí ẹ̀jẹ̀ ní kìrọ́ àkọjẹ́ ṣáájú àtẹ́nìkẹ́kọ̀ọ́ ọ̀ka nínú àwọn tí wọ́n ka kìrọ́ àmọ̀tàwájọ́rọ̀ fẹ́lá yìí mi tí èèyàn wá jẹ́ káwọ̀ yìí pé ẹja ọ̀rá fi fẹ́gbẹ̀ kan ibẹ̀ jẹ́ làwọn àpò olùdọ̀sí àwọn akámi ìgbàgbé ẹ̀ kí n tún sọ tí mo ti kọ́ lẹ̀ pé màá mẹ́nu bàbọ̀ mọ́ o pé ẹni tí mo sọ yẹn lọ́yẹ̀ títí gbóni àwọn àmì àmì wọ́n dẹ̀ kílẹ̀ àwòye wa bá wa dáadáa bá wọn so wà láyé jẹ́ fún lónà lè jàndínátà bá ń ké tó bá ṣe rí bẹ́ẹ̀ nítọ́lọ̀ ń sọ ni wípé n tó lè gbé kèfèrí wọ àlìjáńnà ó ní kí impossibility ó and that impossibility ẹ̀dá kan lọ́kọ́ fún ìyàwó ni ọjọ́ ìbò lọ ẹ tètè ọjá ìwọ àtàwọn kẹjọ lọ ẹjá ṣe sùúrù di àfẹ́ ṣe mọ̀rọ̀pá láyé mi ti yé that impossibility òun ni kíra nǹkan mi kọ́ wá ìwọnú òyìnbó ìdí abẹ́rẹ́ pẹ̀lú impossibility kò ẹ má jà á sọ pé okùn kódà bẹ́ẹ̀ bá sọ pé okùn pàǹpà sábẹ́rẹ́ pàǹpà náà lájú. <laughs> mo rò pálá yé mi dé ìgbọ́ bí abẹ́rẹ́ ọ́ pàǹpà tó láyé àbẹ́yàn bá sọ ilé ìdábẹ́rẹ́ ní ilé akọ́mọ̀bù jà tú ní pé ìtàn ló bá làákà ìmọ̀ ìtàn ni ọba làákà ìmọ̀ sáà ni làákà ìtàn ń já làákà ìmọ̀ sọ̀rọ̀ ní sọ yẹ wa àbí ọ̀yẹ wa ẹnu wọn bá tá a sọ ọlọ́run fún àlùbáríkà ní ìfẹ́ ń tọ́sọ̀ àtàtà àjọ hàzà wa sọ́lọ́ lọ́hàrá muhammadin wa alihi wa